الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتوفوا الله وبعلا نجل أترأيكي أتيجي فوالفا وأبا olùfẹ́ wa olùṣìpẹ̀ aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ike ọlọ́run kuma bá nábi náà tàwọn ará rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ̀rẹ̀ wọn bá kó sánú àwà náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àgbáwa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀má lọ́kùnrin wa lọ́kùnrin náà májọ́ ìlọ́gbà tó mú sáà fàámẹ́ ìwà kò òní tó ń jẹ́ ọjọ́ kẹwàá oṣù rabiu sani 1444 lẹ́yìn tí ó jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam láti gbòrò Mẹ́kà lọ sí Madina an ba ji ku tafsir wa wani markaz wa markaz umar bin al-khattab al-kani kan naibar sura ti an kila wannan sura hujurat israeli fa pe sura yi wa náà sura ẹ̀kọ́ rẹ̀ kárí pa tẹ̀láwọn ẹ̀kọ́ náà kárí máa áyà tí a ti bẹ̀rẹ̀ ní alẹ́ ìní áyà kẹsàn-án nígbàtí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ ìfọ́ ìpẹta bá ara wọn jọ mùsùlùmí tí èdè ìdìbẹ́ láàrin wọn kẹ sàtúnṣe láàrin wọn wà ń tọ́ ìfọ́ta أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيد إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون ترحمون واتقوا الله لعلكم ترحمون الله سبحانه وتعالى توايبي وإن طائفتان من المؤمنين قتلوا شيطان وتعالى قل أمام المؤمنين lábá ríjọ mòmìnì lábá kan àti ọjọ́ mòmìnì yẹ́ rẹ̀ tí wọ́n bára wọ́n jà wọ́n tọ́ ìfọ́tẹ́rẹ́ nínú mòmìnì mòmìnì kọ́lọ́kọ́ nínú àmùsùlùmí mòmìnì àwọn tó dípò mòmìnì tí wọ́n bára wọ́n jà ń tẹ́ ṣe ẹ̀yìn yòókù fàṣídìhò bẹ́yìn náà ọmọ ẹ̀ṣẹ̀ àtúnṣe láàrin wọn ẹ̀ṣẹ̀ àtúnṣe láàrin wọn tẹ́bá ṣàtúnṣe ìbára ẹ̀hìdá ọmọ ara ọkùnrin tí ẹgbẹ́ kan bá ṣàtúnṣe lórí àgbẹ̀kì tí ẹ bá sọ tí ọgbọ́ لو تجلون كده وقاتلوا التي باغت تبغي حتى تفيع إلى أمر الله قالوا من فقاتلوا الذي توابك بغوتي تبغي ايتو تفجي سياسمو دي أبوان ايتو بوياك وعاكو كراب بغوتي حتى تفيع إلى أمر الله تونو دوارو فلو وبا شوف رفاق الله وبا سبحانه وتعالى شوف السنتو دان نتوى كوشي فإن فأتن بواره فأصله بينهما إوا تفتلاني وان إبا أتو يبوسي بي أما أسوي يبدل عدل قالوا ديدي قالوا ديدي لا تفتلاني ما تفتلاني أبوسي وأقسطوا أسني وتمسي إن الله يحب المقسطين قالوا الله سبحانه وتعالى ó nífẹ́ àwọn tó máa ṣe wọ́n tó wọ́n fún ó dùn lédé ọlọ́wà ní innamal mu'minun dájúdájú àwọn mòmìnì jẹ́ rí ikhwatun ọmọ ìyá ni wọ́n tó bá pé inna harfu tawkid ma aslu ni kò lè sí mani láì sọmọ ìyá kò sọmọ mu'minun àwọn ikhwatun ọmọ ìyá ni فعصله بينهما أو أولا ستشلانوا واتقوا الله فعصله بين أخويكم ستشلانوا وما يأيجهم براواجعين وما يأيجهم براواجعين واتقوا الله اكبر الله ما قطوشه بك سريديني لعلكم ترحمون كالباري عن ولوبا ولوبا جاري عن يقبل لا يتلال الكيامة ولا قرآن الكريم إمام أحمد بعد سوا عن أنس رضي الله عنهما أنبر سنة أنس رضي الله عنه قال قيل للنبي صلى الله عليه وسلم أو يفوى النبي لمن أكبر لو أتيت عبد الله بن أبي يا رسول الله الباب لا بن أبي لو يا منافقني الباب صراط torí ń kọmáǹdì àwọn tọ́pọ̀ nínú àwọn ará Madina kọjá kó bí àwọn ìrígbé àbíbá sọ̀rọ̀ fàntẹ́laka nàbíyù sallallahu fàntẹ́laka iléyìí nàbíyù sallallahu alayhi wa sallam iṣẹ́ ọba gun ọba gbé ọba lọ́bíbá wọ̀rákàbá himaran àrígbàdún lọ ogun kẹ́lẹ́kẹ́tẹ́ وانطلق المسلمون يمشون ìyá ardi sara ọ̀jíṣẹ́ lọ́wọ́ bá lọ pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn sàábé wá tẹ̀lé wọ́n rìn lẹ́gbẹ̀ẹ́ lọ́tún lórí ìrọ̀lẹ́ pé ilẹ̀ bí iyọ̀ ilẹ̀ tó gbẹ sálámà ń tẹ́lákà nàbí ìsìlám ilé kọ́ọ̀l nínú ìsìlám jí ọ̀dọ̀ rẹ̀ ló wá pé ilé ka á ní wọláyé nílà àzáni ríhì márìk lọ́hàpọ̀rọ̀ ilé ka á ní àlébì ẹ̀jìnlẹ̀ sí méjìlẹ̀ sí méjìlẹ̀ sí méjìlẹ̀ òórùn burúkú ara ràkúnmẹ́ kẹ́kẹ́kẹ́ yìí ń dààmú mi ń kópa ara mi ara kẹ́kẹ́kẹ́ yìí ń dààmú kópa ara bá mi mùnáfìkì ọ̀kadà ọjọ́ lómi ọ̀nà ansar arákùnrin nínú àwọn ìran rẹ̀ torí ansari lòun náà in tó mú di ni kó fẹ́ jẹ lórí àwọn ansar káàdì tó dé tó ọ̀rọ̀ yóò jẹ lórí ẹ̀kọ́ arákùnrin kan náà àwọn لا حمار رسول الله صلى الله عليه وسلم أطيب ريحا منك والله مفي أنا بابورا oorun rankunmi anabi sallam ó ní oorun tó dùn bẹ̀ lọ oorun ara rẹ̀ dùn ju oorun ara rẹ̀ lọ́rùn قال فقلب لعبد الله رجال من قومه inú àwọn èèyàn rẹ̀ àwọn kaba bínú bí i ah, ọ̀gá wa ló bínú sí ọ̀gáwálọ́ sọ ọ̀rọ̀ sí báwọn ẹgbẹ́ tẹ́lẹ̀ bí ọ̀tẹ̀ bí ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ àárín àwọn azraq àti house so ẹgbẹ́ tí ó sọ̀rọ̀ yìí kìí ṣe ọ̀kan nínú àwọn àrán ti abdullahi bin obeyin bẹ́yìn náà ń dárbo bìlìjẹ̀rẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí fi àwọn apárun rẹ̀ lóra wọn wọ ayé àwọn kan bẹ̀rẹ̀ sí gbá wọn pẹ̀lú ọwọ́ wọn ni hàl àwọn kan bẹ̀rẹ̀ sí gbá wọn pẹ̀lú bàtà bàbálágbìnà àná òwò dázalat àwọn agbórí ìgbà pé ayé yìí wọ in tọ́ ìfọ̀tàwọn ní mílíọ̀nù rankumi anabi orun ara kalkala ni bisan da ju orun ara lo wala musa fura yi wa wala wani ya ayu allazina amanu na'am ya ayyuha allazina amanu la yaskhar qawmun min qawmin asa an yakunu asa an yakunu khayran نساء من نساء ولا نساء نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا الألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا متواكوا سورة إبو شكوتوا أي أيها الذين آمنوا بي ما أولوا عم بيلا يا أيها الذين آمنوا أبقى إيدي نيماني لا تسخر قوما من قوم قوم من قوم ما قوم ما في عوا كفيه او انا قوم ما في انا كفيه ودي واسى ان يكونوا خيرا منهم àwọn tí a ń ṣe yẹ̀yẹ́ yẹn ó lè dájọ́ yìí gan lọ fúdọ̀ ọlọ́ọ̀bá pẹ́pẹ́ ní ńlá ni wọ́n lọ́dọ̀ ọlọ́ọ̀bá jọ yìí lọ wọ́n lára nìsá omi nìsá àwọn obìnrin kan gbọ́dọ̀ fún àwọn obìnrin kan ṣe yẹ̀yẹ́ orí ata ayẹkúnna khayran min hun kọ́ẹ̀kọ́ àwọn obìnrin mi sì yẹ dájọ́ àwọn tó bí wọ́n sì yẹ lọ ọ̀rọ̀ àtẹ́lẹ́zọ àǹfọ̀sọ̀ ẹ máa búra yín ẹ máa búra yín ó di ẹ máa jẹ́rẹ̀ kéèbú mẹ́sẹ̀rẹ̀ kéèbú wà látẹnu àbázo bí alqab ẹ máa pẹ̀rẹ̀ yín ní àdàpè burúkú bí alqab àdàpè kọ́ bíka ismi fosoko badal iman ọbú jáì kí ẹ máa di ọkọ̀ burúkú wọ́n lè jẹ́ múmìnì dáńtí pé ọ abdullahi ọ ní yusuf alìpẹ́ ọ ní isaac ọ idris àwùkọ́ anábíọ́lá alìpẹ́ ọlọ́kọ́ àwọn sahaba uthman ali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bíka ismi fosoko badal iman máa iman ìkọ̀ ẹgbẹ́ máa di فأولئك هم الظالمون ọlọ́ni àwọn wọ̀nyẹ́ àwọn náà lalábòsí ọlọ́mọsí ọlábòsí kárí pé àgbìyànjú a ń ṣe dáadáa ní tiwa kódà àbíyàn bá búrẹ̀ wa káàmù rẹ̀ máa ṣe wá ní pé aláìmọ̀kànlẹ̀ ó di wà aláìmọ̀kànlẹ̀ fi ń bú ìbú yìí ó di mùsùlùmí alẹ́ ìbú ìbú mùsùlùmí wọ́n ni wọ́n ìlú kó lè hùn mọ́zẹ̀ tí lò mọ́zẹ̀ àbílẹ̀ kọ́ ìbínú ọlọ́ọ̀ba igbe ọlọ́ọ̀ba kún ọba gbogbo abúnilẹ́yìn àti abúnilójú ẹni hùn mọ́zẹ̀ àti lò mọ́zẹ̀ àti ma búyàn lójú èèyàn pẹ̀lú àbígbẹ́ pẹ́ búyàn pẹ̀lú ojú ọmọ ìlà zari afáwa Ibn Kathir rahimahullah ó òní ló ń mọ̀dá bẹ̀rẹ̀ káwọ̀ lẹ́yìn kò búyàn wà lórí ọ̀dá ni èèyàn mara kí náà yìí wọ́n ẹ̀rà dàrẹ̀ ìṣúmí dáadáa ìbúyàn ó di wà ọlọ́mọdé àfọ̀rẹ̀ ọlọ́wà ní kìnnì. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا بعضكم بعضا أيحب أحدكم أن يحقل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم ọlọ́ni yá ayọ́ lẹ́bí na àmánu ẹlẹ́ẹ̀ka àwọn ènìyàn tọ́lọ́ sọ pé yá ayọ́ lẹ́bí na anú sóra bó ti kéré tán ìtẹ́lẹ́bù kàfíìrọ̀ mi nàgbà àbámọ́dá burúkú ẹ̀ jìnà sí ọ̀pọ̀lọpọ̀ àbámọ́dá ẹ̀ jìnà sí ìnàbára zọ́nà ẹ̀sìn nítorí àbámọ́dá apá kan rẹ̀ ẹ̀sẹ̀ yìí bàbá àdámọ́dá fún yà lọ pé ẹ̀sẹ̀ lọ́wọ́ ń gbà pẹ̀lú tó ṣe wọ̀lá ẹ̀ tábù bá àdókùn mi bá àdó كما سوى ما يعينين قبام ويحب أحدكم أن يأكل لعم أخيه ميتا فكرهتموه سيرك يولوي كما يأتي كوكالي كوا يوبي كوا يوبي سيرا كما جي كما جي okúbìtì ọmọ ayẹ́ bí ẹjọ́ múyẹ̀ lẹ́yìn jẹ́rẹ̀ rẹ̀ yìí ọkàrẹ̀ tí واتقوا الله يا أكبر لوبا إن الله تواب رحيم أنا بابات ما فرجني بابات ما كريم ولا مسا فرج ومسا كوالوبا ولا القرآن الكريم ولا لا إله إلا الله نعم يا أيها الناس أتقاكم الله أكبر إن الله عليم خبير إذا لو أقيا مؤمنك أبوبي لو يا أيها الناس أيها إنا خلقناكم من ذكر وأنثى أولا داعي ذكر كوكا تبوكا أي آدم أتياواو وجعلناكم شعوبا أولا داعي إلو إلو إلو كنتو في كنتو وقبائل أتوان يران يران جبو يوباء فلاني آداني يران يران لتعارفوا أسباء ذلك الجرائمة كثيرا كان إيه جبو أداجو تو يوباء لو أو يو أداجو جبو لو أراو بأوسى أداجو فلاني لو فلاني داجو قصيهم به لتعارفوا مقبوسة لن بكل بدرائمة أدين لتعارفوا إن أكرمكم عند الله ẹni tó di àpáni nínú yí lọ́dọ̀ ọlọ́run ọba àtẹ̀kọ́ọ̀kùn lọ́dọ̀ bá ń páyọ̀ ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ jùlọ inna Allah alimun khabir ọlọ́ba tí ń bá ń sọ̀rọ̀ yìí òun náà ni ọba onímọ̀ jùlọ khabir tí قال سيدنا أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا أموالكم ọlọ́wọ́ àwọ̀ yín àbí alábọ́já lówó àbí lọ́gbọ́já lówó àbí lọ́gbọ́já ga àbí lọ́gbọ́já kú àbí lọ́gbọ́já wọ̀rẹ̀dá wọ́lá kí yẹn zùrù ìlà kòlóòbìkùn ọlọ́wọ́ tọ́lọ̀ wọ́n yẹ gbogbo àwọn ẹ̀rẹ́kùtẹ́ gbéra kiri yẹ ìmáàmù Ibn Majah àti máàmù mọ́sílẹ̀ bá àbí ti wá ó di ọlọ́ọ̀bà mọ́sá sọ̀rọ̀ ìwọ̀ ọlọ́ọ̀bà lẹ́yìn náà òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam nínú hadith tàrọ́dọ̀ Habib ọmọ Kharash al-Asri annahu sami'a Rasulullah sallallahu alaihi wa sallam yaqul ọlọ́run gbọ́tọ̀ jìbá mọ́sá báyìí pé al-muslimuna ikhwatun àwọn ah, musulmi ọmọ ìyá ni wọ́n láàfàdúró ààrin aláàrin ìlà bí tẹ́kùwà ẹnìkan ọ̀lọ́lájẹ́ nìkan lọ àfi pẹ̀lú pa ọlọ́ọ̀bà ìparabá ìdàlẹ̀ ní ìkùsẹ́ tó máa fọ́ náà ọlọ́ọ̀bà ń bẹ̀ sánú

يَلِتْكُمْ من أعمالكم شيئا إن الله غفور رحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم ثم لم يغتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل يمنون عليك أن أسلموا له قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين نعم. إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون الله سبحانه وتعالى أنه عن الأربع وقوم ونكرت الأعراب آمنا àwọn alárúbáwọ̀ kó wọ́n sọ fún àwọn àgbàdìgbọ́lọ́ọ̀bá gbọ́ àwọn mòmìnì ni wà amaratib tó wà ní islam mẹ́ta ni the first martaba òun náà ni almuslim kẹjẹ muslim tó bá ṣiṣẹ́ dójú ẹ̀ yóò àgbọ́pọ̀ almu'min tó bá ṣiṣẹ́ dójú àgbọ́pọ̀ almuhsin ó di wà pé ọ̀rọ̀ mẹ́ta lọ́wọ́ àánú hadith jibrilu náà bá annabi muhammad sallallahu alaihi wasallam tó ní akhbirni anil islam ay muslim ما تقول أخبرني عن الإيمان أي مؤمن هكذا أخبرني عن الإحسان أي محسن أنا جاي تقول محسن يا الله وإن كان الأعراب أو الأعراب قالوا بي آمنا أعرف إيماني أنت تمرك على كلمة ونرى كل لم تؤمنوا أهتي بابا أهتي إيمان سيقولوا لكن قولوا أسلمنا سجوان لواء ẹgbẹ́ ẹgbà ọlọ́ọ̀bà gbọ́ ẹjúwọ́n ní ọlọ́ọ̀bà ọ̀làmá yẹ́dọ́kọlù ìmánu fi kọlù obìkùn tí wọ́n bá ní kí bá ṣiṣẹ́ dojú ẹ̀ tí mẹ́lì bá wọnú bá yàáyí tí mẹ́lì bá ń tẹ̀lé ẹsẹ̀ tí ọlọ́wà tó ṣiṣẹ́ mi ní amáàlékún ṣe àǹkẹ́kọ̀ ní ṣe gbogbo ṣẹ́ tẹ́ ṣe nígbà tẹ́ mùsùlùmí gẹ́gẹ́ mi ní ẹgbà pé yìí inna Allah gafurur rahim dájúdájú ọlọ́wọ́ bá ọba tí máa forí ní ọba tí máa kẹni ní lọ́dà forí ọmọ innamal mu'minun ọlọ́ni àwọn tí wọ́n ní imani àwọn ìsẹ̀bá ní wọ́n ní imani àwọn àwọn tó ní sọ́fọ́ alladhina amanu billahi wa rasuli ọlọ́run àwọn tó gbọ́ lọ́wọ́ pàtó الذين آمنوا بالله ورسوله هنا لو تقبلوا بابا في شيره ثم لم يرتابوا لينه في بيجي يقول ما في تاسي با ما في قبام يجام سنة نبي كده أبو سيبل لم يرتابوا هاقوا لدعوة إيمان والدول دي وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله لينا وان بيجوا ضربة قلوة دكيا وأسيمي وان wọ́n mọ̀ ẹ̀nà ìtúnṣọ́lọ́wọ́ kí ẹ̀ ìfá àgbẹ́ni tí wọ́n náwó yẹn fún ẹ̀nà ọba máa yọ owó yẹn àwọn mọ̀ pé àwọn ọ̀nà torí tiẹ̀ ìtúnṣọ́lọ́ làwọn fi nà torí ṣe tọ́ọ̀nù ọ̀tá wa ti tọ́ba olùmọ̀ṣẹ́ dáadáa sí ìhàkọ́ máa ràn lọ́wọ́ ọgbọ́n gan yóò máa bẹ̀ jẹ́ òun gan الله سبحانه وتعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا توفي وجاهدوا بأموالهم وانبيتوا وأنفسهم في سبيل عزيزك يا ولد ربا أولئك هم الصادقون ولا عزوان نيمان سجدتدو عزوان نيمان سجدتدو ولا أتعلمون الله بإيدينكم سينا في ملابا يا وإيمانه يقول أدي بهم زي لفي ملوبة نبايسين والله يعلم ما في السماوات وما في الأرض بين يلوبة لما انتوى أنه وسمع إليه والله بكل شيء عليم ọlọ́ọ̀bá yìí náà jẹ́ lọ́bàlọ́gbọ́ nígbà mọ́nka gbogbo nǹkan gbogbo nǹkan lọ́gbọ̀n parẹ̀ يمنون عليك أنا أسلم وما سر قبعا متى قبع إسلام نزل إسلام نزل لقبرا رأوه يمونون عليك عن الاسلام فهم كل قل لا تمنوا علي إسلام إسلامكم إما سيكون با إسلام يو بل الله بعد ما لا يكسر كفكم في منا بل لا يمن عليكم الله لا يكون واسرين بي أنا عداكم في منا والله يريد توسي أبا إسلام هو إن الإيمان إن كنتم صادقين تبقى يرد الله لا يكما تكفون tó fòyí mọ́nà ìgbà ìsìlámù yìí kò wúkú sí ọ̀ká gbọ́lọ́ ọba mùsùlùmí wọ̀tí ààrà iná láàyà alámùgá ibà sọmọ wa tí ó àlù ọlọ́ba náà gbogbo tó pa mọ́nù sọmọ àtìlẹ̀ wọláwọ bá sí irú mi máa ta amẹ́lọ́ọ̀nì ọlọ́ba lẹ́jẹ̀ tó rí gbogbo tẹ̀sí láyé pẹ́lẹ́pẹ́tà lọ́lọ́ba mi rí ọlọ́ba ń bẹ̀ láàṣẹ dáadáa kálíbà àjèrè dáadáa láàtàrí kìámà eléyìí ní ìparí só rọ́tùlọ̀ òjìráàtì ọlọ́ọ̀dẹ́ yíwájú bá ṣàlàyé ẹ̀ lọ سبحانك اللهم بحمدك أشهد لا إله إلا أنت أستغفر كواتب إليك نعم وعليكم السلام أبو تابوك يعني بدأ ọwọ́ tó máa sí ọmọ ayọ́ àmá sí òun lọ́jọ́ láàrin wọn àwọn mẹ́ta náà lọ sílẹ̀ sí láwọn òun wá ní ọjọ́ láàrin wọn òun máa máa sí wípé alẹ́bìnrin wọn gbọ́dọ̀ bá wọn sọ tí wọ́n gbọ́n bá wọn sọ̀rọ̀ for fifty one days ṣé tí wọ́n sọ̀rọ̀ mọ́tì náà nígbà tó ti forty days délé àwọn ìyàwó wọn alẹ́bìnrin wọn gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ nílé mọ́ oṣù alájà mọ́ ní àwọn yòókù bẹ̀rẹ̀ wọn bẹ àríwí kó jẹ́ kí wọ́n dáná fún wọn ti dàgbàlagbà ó yí káwọn ẹ̀wọ́ wà pẹ̀lú wọn kó máa dáná fún wọn ọ̀nà káàpù sí àwọn ìmọ̀lọ̀ sí ilé ẹ̀ nira ẹ̀ pọ̀ ó ní mẹ̀dínlẹ̀ wa mọ̀ bí àgbẹ̀rẹ̀ sí ọkọ̀ làwọn gbé tirẹ̀ tí wàá kí òun yóò wà sáfù wájú báyìí tó lọ́nà ìṣẹ̀lẹ̀ sínú òjíṣẹ́ ọlọ́ọ̀dẹ̀ níbi tó bá sálámà báyìí assalamu alaikum wa rahmatullah السلام عليكم ورحمة الله وسلامة معي يوم يدي الله أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والكرام بقول يك يك يك تسي كملا تبا بعدي بعدي يوسف يجي بنا في سيدنا كاب يو أمام ما كذي كودو سمعني كلو جوا لبيت الله يو أرين سامي ما أنت كشامور فوني lẹ́yìn ìdẹ̀ ilẹ̀ ìwà ṣùgbọ́n tí wàá kírun náà kìí bí ó ṣe gbẹ̀rẹ̀ ìmọ̀ ń lọ lẹ́nu gbọ́n tí wàá ṣe ti wá ń dédé ọwọ́ alówà nínú rẹ̀ ní ayàwá dé inú sọ́tò tí ọba tọ́lọ́ ní àwọn mẹ́ta ọlọ́run fúru di àlẹ́bí sẹ́lẹ̀ àtàwọn tó tẹ̀lé nígbà pé àtàwọn mẹ́ta yẹn ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ fún ìyàwó náà so ọ̀kan náà wọn sọ̀hábà bá gbé ẹ̀sìn púpọ̀ lè fún yóò dùn yìí ọ̀kan náà ni àkó tó níbi ìgbà kan fún mi òun wá lọ òkè tó ga òkè tó ga lókè ó wá ní yá káàbọ̀ ẹ̀rọ ṣẹ́rù ohun ẹ̀ ti dé ọ̀dọ̀ káàbù kí ẹlẹ́tì káàbọ̀ ẹbẹ́ ṣẹ́rẹ̀ káàbù máa dúnú ọlọ́dọ̀ ti dáyọ̀ olùmọ̀pọ̀rọ̀ ti dáyọ̀ ní oníkọ̀kọ̀ ẹni bàbá ẹlẹ́sí bá dé olódìmọ̀ jọ́nà ìdìmọ̀ tó sẹ̀ lẹ́gbẹ́ ara ní wọn mọ́nù ń dùn tó ìdìmọ̀ ayọ̀ ni oye alkebba tó wọ́n náà ni òun náà ni alkebba kàtó òun ní jọ́nà òun bù alkebba kàtó òun ní jọ́nà ni òun bù ń jọ́nà ìpẹ́tọ̀ ròdùdú àwọn mímọ̀ ìgbà lọ àwọn tó tẹ̀lẹ̀ lẹ́yìn fún káàbù wọ́n láwọ̀ tààrà lọ àtàrà lọ káàbù malik ó dí wà náà ọlọ́n tí a wọ́n rí lóbi lóbi láyé àtàrí kí a wà àwọn ní tẹ̀sán ní aláìsí nígbà kan wá tó wọ́n gbòkú lọ wọ́n wá ń rẹ̀ wọ́n gbòkú lọ ṣọ́ọ̀ṣì àwọn tẹ̀lé wọn lọ ṣọ́ọ̀ṣì àmáwò bá wọn wọ ṣọ́ọ̀ṣì nígbà tó wá gbòkú lọ tọ́fẹ́ lọ sí lórí pé àwọn àtòkò rí àwọn tẹ̀lé òkú yẹn lọ pẹ̀lú àwọn obìnrin yòókù àmáwò wọ orí gíláàmù tó ẹ̀rí ọkàn wá ń já wọn pé ṣé kò ní léde pé àwọn tún ìwẹ̀ jánábà bí àwọn àbá àwọn pé àwọn ò ní wẹ̀wẹ̀ àti wípé bò ní ìsìláàmù àwọn. ọlọ́run kò sànù wa tí ó kú bá fún tí ìsìnkú mùsùlùmí agbọ́dọ̀ gbọ́dọ̀ bí òkú ẹ̀ wọ́n yóò kó wa nine verse eighty four eighty five ọlọ́run ni ẹ bí sàárè wọn ó ti dúpọ̀ wọn gbọ́dọ̀ bá gbọ́ so ẹ̀ṣẹ̀ ni kí wọ́n tẹ̀lé òkun yẹn lọ sí church kúrò àbí wọn wá wọn lọ church bí wọn ti wá lọ bá church yẹn ó burú àmọ́ ètò burú jẹ́ àyìnkú kó tó wọ́n tún wá bá wọn lọ church lẹ́yìn ẹjọ́ aburú jù náà ni pé wọ́n tún wá bá wọn lọ church lẹ́yìn wọ́n tún wá bá wọn lọ bẹ̀rẹ̀ ground ẹbí ni tẹ́mà ní àbúrò tó bí sàárè wọn tó bá kú so kò ní ìgbé wọn kó náà bu ìgbà wọn ṣe ọlọ́wọ́ bá ìwà fisk ni wọ́n wù mí kò ní ìgbé wọn wẹ̀wẹ̀ islam kó tọrọ àfúnjẹ́ ọ̀nà ọlọ́ọ̀bá ni kó lè mẹ́sì rẹ̀ ó di wallahu ta'ala alam náà. ó ní ìbéèrè kejì wọ́n ní mọ́ṣáláṣí ó jìnà sí ilé àwọn àdúgbò táwọn wà tó àwọn ò lè fún rí bá wá ń kírun nínú ilé àwọn tí àwọn ní ládàá ẹni tó gba ni àbí. rárá o pé abẹ́ ilé ẹ̀ bá dínà tí wọ́n ti bá ti sí ewu lójú ọ̀nà kó sì máa kó lé kó sì máa lọ láyé alẹ́bí Muhammad sọ̀rọ̀sẹ̀lẹ̀ sábẹ́ kan ilé wọn dínà tí wọ́n á sí wọ́n wá ń gbà lórí pé àwọn fẹ́ ta ilé yẹn káwọn ará lé tó wá lágbẹ̀ẹ́ mọ́síláṣí ẹbí wa gbọ́ àwọn ìgbà náà ah, díyàrí kò máa gbé nulẹ̀ yìnyín díyàrí kò nílẹ̀ yìnyín ká máa gbé bí ọ̀nà tẹ̀jì tó tẹ̀ ń gbẹ́sẹ̀ tó yìí bẹ́ẹ̀ ládàá ní ti pọ̀ tó ṣogun máa lọ máa lọ pé wọn jù ìyàwó lọ́yẹ kó máa kírun lé ọkọ òun mọ̀ lọ́mọ kíláàsì ni àwọn náà pé ìwú wà ń bẹ ìwú wà ń bẹ káwọn náà kírísì kan lé wọn kó máa kírun bẹ tó bá wọn mọ wọn òyìnbó yà ń tó wà t'a ọmọ rẹ̀ ń bẹ̀ àwọn ọmọ yóò dúró lẹ́gbẹ̀ẹ́ wọn àbí ọmọ kan yóò dúró lẹ́gbẹ̀ẹ́ wọn nígbà wọn mọ́tò lẹ́yìn wọn kó wá tó kan àwọn ẹ̀yà ó di ẹwà ṣẹ́gbọ́n pẹ̀lú ìyá nìkan kó àwọn ajú ti kí ẹ̀wọ́n àti pò mẹ́ ṣẹ́gbọ́n yẹn lọ́kọ́ lóyè kọ́ wọ́n àti kìtìmọ́ àti sílé ṣẹ́gbọ́n máa ó والله تعالى عالم نعم